Hello Elédùmarè ọba mi ajíkí Hello Elédùmarè ọba mi ajíkí bàbá mi ìyá mi ọkọ mi ẹ̀gbọ́n mi àbúrò mi olúwa mi paríparí ọlá ohun gbogbo tí mo ní pèrèngede ògo paríparí ọlá pèrèngede ògo Hello Elédùmarè ọba mi ajíkí àrí ìró àlá alágbádá ńlá aláwọ̀ tẹ́lẹ̀ oorun o ǹbá morí kì ọ ni ǹbá kì ọ bí ológun ẹrú ǹbá kì ọ bí oníwàfà ẹgbàá àgbèje kábíyá òsì kábíyá òsì kábíyá òsì ọlọ́run àwọn ọlọ́run ògbénú wúndí aṣọlá ògbénú adélébọ̀ ṣògo mo ṣe dá sákì rẹ elédùmarè ọba òkè kábíyèsí elédùmarè ìwọ ni mo wárí fún ìwọ ni mo wárìrì fún lórí ètò yìí lọ́jọ́ tòní ìwọ lọba tó mú wa lọ lọ́sẹ̀ tó kọjá ò tún mú wa wá lọ́sẹ̀ yìí kì í ṣe mímọ̀ ṣe kì í ṣe agbára kì í ṣe ipá ìwọ ni ipá tó borí ipá agbára tó borí agbára ìmọ́lẹ̀ tó borí ìmọ́lẹ̀ iná tó ń jó lórí omi tí ò lè kún alágbálúgbú omi òkun omi ọ̀sà tí ò lè gbé láéláé àbùbùtán olórúkọ ẹgbàágbèje mo gbé ọ̀gá mo fògo forúkọ rẹ ògo ìgbàlà tún lètò tó tún ti bọ́ sórí afẹ́fẹ́ báyìí pẹ̀lú one and only yìí Yétúndé Adéòsì Adéyẹmọ aka Ayọ̀ǹgbénú ẹ mọ̀ pé tẹ bá ti rí ojú yìí kẹ́ mọ̀ pé eh, àwọn ọ̀rọ̀ ìmísí tún ti fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa sọ̀kalẹ̀ òun nìyẹn lórí ètò yìí bá a ṣe máa ń sọ fún yín ní gbogbo ìgbà ọ̀rọ̀ ìṣítí tí àwọn oníròbìnú jẹ́ máa gbọ́ tínú wọn máa dùn tán máa rẹ́rìn-ín orí ètò yìí lẹ ti máa gbọ́ àwọn olórin ẹ̀mí tí wọ́n forin ṣiṣẹ́ ẹ̀mí tí ìmísí sì ń sọ̀kalẹ̀ sínú ẹ̀ orí ètò yìí ni ẹ wò lè dínkù lórí ètò yìí wọ́n máa máa pọ̀ sí ni a tún ti ṣe àwọn àfikún kankan tẹ́ máa máa bá pàdé lórí ètò yìí abala àkọ́kọ́ wa tẹ́ ti gbádùn ẹ̀ dáadáa tẹ́ ti fẹsẹ̀ ẹsẹ̀ rájú ọpẹ́ abala ẹ̀ ìyìn àtọpẹ́ mo lérò pé ẹ ti gbádùn Jésù lára arábìnrin wa tá a mú wá sórí abala ìyìn àtọpẹ́ lọ́jọ́ tòní ó yá ẹ bá mi gbé bíbélì yín ẹ jẹ́ ká jọ rin ìrìn ìgbàgbọ́ lọ sí ìwé mímọ́ ti àìsáyà ẹ jẹ́ ká jọ rin ìrìn ìgbàgbọ́ lọ sí ìwé mímọ́ ti àìsáyà níwọ̀nba bí ààyè ṣe gbà wá Isaiah fifty one kí lohun tí a fẹ́ múlò níbẹ̀ bí ó lè bí ẹ̀mí mímọ́ o tiẹ̀ lè bẹ́ẹ̀ mi mímọ́ pàdé níwọ̀nba ìṣẹ́jú péréte ta fẹ́ lò nínú ẹ̀ èmi gẹ́gẹ́ bí ìríjú àti ikọ̀ ọlọ́run ọ̀gá ògo ògo ìgbàlọ̀ ní fàyè yín sílẹ̀ ẹ jẹ́ kí n mú láti ẹsẹ̀ kẹfà Isaiah fifty one six ó ní ẹ gbé ojú yín sókè sí àwọn ọ̀run kí ẹ sì wo ayé nísàlẹ̀ nítorí àwọn ọ̀run yóò fẹ́ lọ bí èéfín ayé ó sì di ogbó bí ẹ̀wù ó ní ayé yóò di ogbó bí ẹ̀wù kí là ń wáyé máa yà fún kí là ń wáyé máa yà fún bó lówó lọ́wọ́ ó máa kú bó lówó lọ́wọ́ ibì kan náà náà máa sin gbogbo wa sí ọ̀rọ̀ tá a máa mú sọ lórí ètò yìí pàápàá jùlọ lórí Ògo Ìgbàlà pẹ̀lú Ayọ̀ńgbénú kò ń ṣe ọ̀rọ̀ àhesọ à ń fi èdìdì Bíbélì àfíǹdì a sì mú ní ṣísẹ̀ntẹ̀lé ó ní ayé máa di ogbó ṣé ọmọ ló bí téèyàn ò bí rú ẹ̀ rí ìwọ ọmọ ohun tẹ́lòmíì máa bí ilé ló kọ́ séèyàn ò kọ́ rí àwọn ilé àwọn baba ńlá kù baba wa àwọn dà lọ́jọ́ tòní ó ní ayé á di ogbó àwọn tí ń gbé inú rẹ̀ yóò sì kú bákan náà ṣùgbọ́n ìgbàlà mi yóò wà títí láé òdodo mi kì yóò sì parẹ́ òdodo mi kì yóò sì parẹ́ ìgbàlà mi yóò wà títí láéláéláéláé òdodo mi olúwa ló sọ bẹ́ẹ̀ kí ló dé tí ò ṣe di òdodo rẹ̀ mú kí ló dé tí ò ṣe rọ̀ mọ́ ìgbàlà rẹ̀ ìgbàlà rẹ̀ ìyè ni ògo rẹ̀ ìyè ni mo pa ní àṣẹ ní wákàtí àti ọ̀wọ̀ yìí sínú ayé etí àti ojú tó ń gbọ́ mi ní sáà tá a wà yìí wípé ògo ìgbàlà ò fi ayé rẹ̀ sílẹ̀ ó tún wá ní ní ẹsẹ̀ kẹfà ó ní èmi àní èmi ni ẹni tí ń tí ń tù yín nínú ta ni ìwọ tí ìwọ fi bẹ̀rù ènìyàn tí yóò kú àti àwọn ènìyàn tí a ṣe bíi koríko alágbára ayé ẹ káre èmi lè ní èmi lànà mo lágbára mo lè bẹ lórí mo lè jálulẹ̀ mo lè falulẹ̀ hey koríko ni ẹ́ tó bá di ọ̀sán nígbà tí agbára yẹn ń gùn ẹ́ a máa ṣe gàràgàrà koríko a máa dán a máa ṣàyẹ̀ a máa green ṣùgbọ́n nígbà tó bá yá ń kọ́ koríko máa kú tó bá ti kú ó ti tán náà nìyẹn ẹ rọra olúwa ni olùgbàlà rẹ olúwa ni ààbò rẹ olúwa ni ìṣẹ́gun rẹ olúwa ni gbogbo ohun tó o gbójúlé bẹ́ẹ̀ ni bó ṣe máa rí nìyẹn ẹ wo ẹ bá mi gbé bíbélì yín kẹ́ ẹ tẹ̀síwájú dáadáa lórí Isaiah fifty one yìí àwọn ọ̀rọ̀ tó ń ni ní ìyè tó ń fúnni ní ìrètí tó ń fúnni ní ìgbàlà ó wà nínú ẹ̀ Ayọ̀ngbénu sì wà níkàlẹ̀ pẹ̀lú yín lọ́jọ́ tòní nílé agodo ó kún ṣọṣọṣọṣọ omi pọ̀ lámù ẹ̀jà dókè lọ́hùn-ún.